àmọ́ yìí máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ Ànábì ní Abu Huraira tí a sọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ó sì tẹ́lẹ̀ wa mú ọwọ́ rẹ̀ báyìí ó gbé ilé aṣọ yẹn láàrin nígbà tí yẹn bá fẹ́ ju nǹkan sírí aṣọ Ànábì fi ń pòwe fún ni o èdè pé Ànábì ń sógun o àwọn afọ́njálà bí ó sì ẹ̀sìn wọn tó bẹ̀rẹ̀ pé ilẹ̀ àmú ń bẹ́ o kọ́dá ilẹ̀ àmú aláṣọ ni anábì ṣe fún àpò rírà wọ́n sọ nù o anábì fi ń kò wé fún ni anábì ní tó ti tẹ aṣọ yẹn lẹ́ ọlọ́run tẹ́lẹ̀ anábì wá fi ọwọ́ sínú aṣọ yẹn nígbà tí ìbá fi nǹkan bẹ̀ kò sí nǹkan lọ́wọ́ anábì anábì wá yọ padà anábì ní ọyá di aṣọ yẹn fódìẹ ó sì dì í anábì ní bó ṣe dì yẹn ó ti dì àbí anábì ní mo fi kòwé fún ọ gbogbo ntọ́ bá ti kó sí ọpọlọ rẹ níjòkó mi ń bí sọmọ pípa tó di aṣọ yẹn sìn ntọ́ bá wà mí ò lè bọ́lẹ̀ mọ́ èyí fi ṣàpèjúwe fún ọ pé kò sí ntọ́ gbọ́sọpọlọ rẹ tọ́ gbàgbé mọ́ láyé ẹ dákun ní wọn bá kọ́ sílẹ̀ wọn kọ́ a wí ọmọ Egypt ni wọ́n ń pè sí sunna ẹni wọ́n bí ọdún wọn ni wọ́n bí tí mo sọ lẹ́ẹ̀kan ta ló rántí nineteen kìíní forty nine tó ń bí kọlọmọdé Maliki gbogbo àdísìlẹ̀ pátá mú àtà rẹ̀ kí ni jẹ́má gbogbo ẹ̀ ẹni tó bá ní òsì súnà ọ̀tá ni ọ̀tá kí ni ọ̀tá ni ọ̀tá ni ọ̀tá ni gbogbo àwọn máàmù wa pátá ẹni bá ní òsì súnà ọ̀tá wọn ni bẹ́ẹ̀ yẹn bá sọ ń sàdọ̀ Arabia lílù tí wọ́n fi ń lu ẹ̀sìn tó bá ní òsì súnà wọ́n pè wọlé pé kó túbá láàrin ọjọ́ mẹ́ta wọ́n mọ̀ fún ráìsì àtàdìẹ ń bẹ́ o àti júùsì tó tutù ìlú ẹ̀sìn àwọn ẹlẹ́wọ̀n máa ń jẹun gà ẹlòmíì nǹkan máa ń tọrọ kó wọ́n wẹ̀wọ̀n ni ẹ máa jẹun kẹfìrí nù ọlọ́run rẹkọmẹ́ndì ànábì òun ní ànábì wà rẹkọmẹ́ndì fún fóun àwọn ọlọ́fà láti gbà náà àbúrò rà ní fọ́dọ̀ mọ́mùtù èmi náà mo sì wá so aṣọ náà mo so nígbà tẹ́yìn bá so owó báyìí fàmánà sí ètò ṣe àǹbáàdà o láti gbà yẹn ìyìn ní gbọ̀n kankan lẹ́nu ànábì àfi kó dúró ní apọlọ mi ìyìn sì nígbàgbé rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn èrè wọn àwọn láti wọn kó wá náà sẹ́yìn pé a ti ṣerọ́dù rẹ̀ gbogbo láti yanjú sí mẹ́wọ́n tó mú mi wá a tún ṣerọ́dù rẹ̀ mẹ́wọ́n tó mú mi wá a tún ṣerọ́dù rẹ̀ nítorí pé ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ní sunna mo wá ń pe gbogbo aṣákìyèsí tá a bá ti rí wọn lérí nẹ́ẹ̀tì nítorí eré nẹ́ẹ̀tì kálukú tí kó fáírọ́ọ̀sì ń ṣe ọ̀pọ̀lọmọdé àṣì àgbákò tá a bá ti bá wọn pàdé lérí rédíò lérí tẹlifíṣàn bá bá ti bá wọn pàdé nílùú kan

wọ́lọ̀ dọ́ọ̀lì àtòjú ọ̀nà àwọn nasara ṣẹ́rígbà tí wọn ò rí islam jalógun óyé láti kọjú islam wọ́n mọ̀ pé wàhálà ọ̀sẹ̀lẹ̀ wọ́n mọ̀ wá jẹ́ létetí létetí létetí wọ́n mọ̀ wíkì iman wọ́n mọ̀ wíkì iman tí iman bá ti wá wíkì tán kò dé sí kankan mùsùlùmí náà tí wọ́n wá ń jalógun gbà yẹn kò sí iman tó fi dìfẹ́ di ara yìí nínú agbára wa nínú iman wa òun náà ni àtàmásùkù bí asùnà ká sunna mu àti sunna mustahaba o anabi ni ẹ ṣe tẹ́ ẹ bá ṣe ẹ ní díya o ẹ jẹ́ àbá ṣe sunna mu akada o ah ládàá rẹ pọ̀ o àmọ́ tẹ́ ẹ bá ṣe ẹ ní díya ẹ jẹ́ àbá ṣe sunna wajiba o sunna dandan o gbọ́dọ̀ má ṣe ẹ jẹ́ àbá ṣe ká má di ọlọ ká sì di alu sunna wal jamaa ká má tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé sunna àtàwọn jamaa mùsùlùmí gbogbo ẹni tí ń yapa sunna ká jìnnà sí i àádà zamanul fitna àsìkò táwa yìí àsìkò wàhálà ayé ni yuharibunana bi shahwat àwọn òyìnbó àtàwọn ọmọ ìyá wọn wọ́n ń bá wa jagun pẹ̀lú adùn adùn ayé mọ́tò oríṣiríṣi ilé oríṣiríṣi bàtà oríṣiríṣi aṣọ oríṣiríṣi shahwat adùn àwọn obìnrin gbogbo téyè rí lára obìnrin pátá òyìnbó ti ṣí gbogbo ẹlẹ́ èèyàn wọ́n bá wa jẹ́ pẹ̀lú adùn adùn yóò jẹ́ á lè rìnrìn ọlọ́run ẹ̀mí wọ ọ̀lọ́ bọ́ bá ń kírun kíkú kí ló ń kí torí o ti wò wògùn o ti rí ikú rí ìdí mẹlẹ́mì rẹ ga ọ̀rọ̀ mọ́tò méjì sílé o tún ń retí mọ́tẹ̀ ṣé méjèèjì yìí tó wà ní òrìn ṣé táyà rẹ fọ́ wọ́n wá kun àdùn ayé ṣe wá lẹ́mí ọ̀rẹ́ mi ti ṣe báyìí èmi ló ṣe báyìí ọ̀rẹ́ mi ṣe báyìí èmi ló ṣe báyìí ọ̀rẹ́ rẹ tó ti ń tẹ̀lé ni wọn ọlọ́run lẹ́yìn náà ṣàwà ṣubuhat ṣubuhat òun ló wá burú jù òun náà ni wọ́n máa dá èròkèrò sí wa lẹ́mìí wọ́n gbé àwọn èèyàn dìde tí wọ́n lọ lè kéwú àwọn náà pè ní ìlìmàní yún yóò nírùngbọ̀n ìlìmàní yún yóò máa kírun ìlìmàní yún yóò máa lọ hajj yóò máa yọ yóò máa wá sọ fún yín pé òfin dọ́là wọn bá sọ yìí ẹja furasí kò básìkò yìí mo má obìnrin kan ó wà lára wọn obìnrin kan ọkàwé lu ìbò dáadáa ọ̀tọ̀ ní tani kọ́lẹ́ lè o nígbà òde láìpẹ́ yìí ní ń sọ gbogbo ìjọba ń sọ sínú ìwé ìròyìn ó ní kóbìnrin ó wà nulẹ̀ ká máa tilẹ̀kùn mọ́bìnrin tọkọ rẹ̀ kú lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nínú ilé ó ń fún ni gbogbo àwọn àlùfáà ni wọ́n dìde ńlẹ̀ wọ́n ní àfikún wọn yanjú ẹ̀ nínú fámìlì àfáàgbà nígbà tí atẹ́gùn wọn ń gbé yìí ìwọ́n tó wá kíhun táwọn ẹbí ti yóò kí ń kọ́ kọ́lọ́mọdé asọ́nu اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناس يأتي بيدك ماد في حكمك عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي اللهم نسألك فيل لخيراتي وترك المنكرات وهب المساكين اللهم هب لنا من أزواجنا وسرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا